إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل برعة ضلالة كل ضلالة في النار بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قصوى لوضع رأيك في بصرات وجوى نبوى محمد صلى الله عليه وآله وسلم آه، ترى الأصول الثلاثة في عبرك كاري لشيخ المجدد الإمام محمد بن عبد الوهاب رحمه الله هنا عندي يوم أدوان الله سبحانه وتعالى كما شاء شيئا لكوا بيه أو كتلوا كل شيء يوم نعم فوالات بمانو نيجي جو أكافي قال الإمام المجدد محمد بن عبد الوهاب رحمه الله أعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل الأولى العلم وهو معرفة الله ومعرفة النبي صلى الله عليه وسلم ومعرفة دين الإسلام بالأدلة شيخني إنه كتير لك مسلم قمة ونني أوري سميريكا alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni àlẹ́ ìmà àwọn ṣàlàyé pé sheikh wa pe nǹkan mẹ́ta náà ni wọ́n súnmọ́ ìdí nǹkan tó ń pè ní al-ilm aṣàlàyé pé kò kí ń ṣe gbogbo àwọn ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé bóyá ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn náà ni nǹkan tí wọ́n ṣàlàyé fún wa wọ́n ní al-ilm táwọn sọ yìí òun náà ni wàá wọ ma'rifatullah ní kéèyàn mọ ọlọ́run ọba a ṣe àlàyé lẹ́yìn ní ìjẹ̀jọ́ ní ṣókí mímọ̀ ọlọ́run mímọ̀ ọlọ́run ọba ó ní oṣù pẹ̀lú àwọn kéèyàn mọ àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe òun náà ni àrùbùbíyà ṣùgbọ́n kan náà mímọ̀ ọlọ́run ọba ó ní oṣù pẹ̀lú kéèyàn mọ̀ pé ọlọ́run ọba yìí òun nìkan náà ni ẹni tí ó ní ìjọsìn ẹnì kankan kò lẹ́tọ̀ọ́ sí ká sìn gbogbo nǹkan tí ń jẹ́ ìjọsìn ìbílẹ̀ náà ìta alátabá rìn síwájú níbi tíra yìí á padà tó máa kàn kọ́ lẹ́tọ̀ọ́ ká ṣe fẹ́nìkan kán àyàfi Allah subhanahu wa ta'ala tó bákan náà àwọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí mímọ́ ọlọ́run nípa àwọn ìròyìn rẹ̀ àti àwọn orúkọ tí olúwa bá ń jẹ́ sílẹ̀ yìí àwọn ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ló di síbi pé ma'rifatullah ibi kéèyàn mọ ọlọ́run ọba ẹni tó mọ ọlọ́run tó mọ̀ pé ọlọ́run ọba lọ́dá òun lọ́dá gbogbo nǹkan lọ́dá gbogbo ní ṣètò jíjẹ ní ṣètò mímu àmọ́ kò gbà kíkọ́ lọ́wọ́ bá nìkan oṣù lọ tó ti ká máa sìn ó túmọ̀ ẹni yẹn ti ẹni tí a lè pèpè ẹni tó mọ ọlọ́wọ́ ọba tàbí àwọn orúkọ tí olúwa bá ń jẹ́ àti àwọn ìròyìn ó máa ń gbé àbí ó máa ń takò àwọn ọba inṣàlá á <clears throat> padà débi àwọn eléyìí náà ẹni tí ó bá ń takò nínú orúkọ ọlọ́wọ́ àbí ìròyìn ọlọ́wọ́ ọba àbáwọn ká mọ̀ pé ẹni yìí kò ní ṣe ẹni tó mọ̀ ọlọ́run ọba tọ́ eléyìí ni àkọ́kọ́ ní abẹ́ tí a ń pè ní ìmọ̀ tí ń jẹ́ ma'rifatullah sheikh tó ní rahimahullah ẹni pé sheikh muhammad bin abdulhab wọ́n ní lábẹ́ ìmọ̀ yìí ma'rifatun nabiyyihi sallallahu alayhi wa sallam ìyẹn tó gbọdọ̀ mọ ànábì sallallahu alayhi wa sallam mímọ ànábì oníbi kéèyàn mọ̀ wípé òun ni ẹni tí olúwa bá rántí wa tí ó mú ẹ̀sìn wá fún wa tí wàá ṣàlàyé ẹ̀sìn wá fún wa. ìyẹn ni pé ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí gidi kò lè ṣe nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àfi kó wò pé bóyá níbi ṣe ní ká ṣe. ẹ̀wọ̀n lápèjúwe kódà tí wọ́n bá ka alukoran sọ̀kan ní pé ọlọ́run ká máa kírun aqimu ssalah ọ̀nà ẹ̀rọ kírun àmọ́ nígbà tó fẹ́ kírun ìwọ̀lọ́ wa ń fọwọ́ ara rẹ̀ ya fọ́tò bó ṣe máa kírun tiẹ̀ ọ̀ wá pé bó la nẹ́bí ṣe ní ká kì irú ẹni yẹn ká lè pè lẹ́ni tí ń jọ́sìn fọlọ́ kọ́dọ̀ ọlọ́wọ́ bá sọ́ni wọ́n ta àlà kò ní rí ẹni yẹn sí ẹni tí ń jọ́sìn fọlọ́ náà ló fi ṣe kókó fìmí àti ẹ eléyìí ni ìpolongo tí àwọn àfáà súnà tí wọ́n ń pariwo tí wọ́n tẹnu mọ́ fún wa pé àlẹ́ ẹ̀tẹ̀dá àwọn àlẹ́ mùtàdáà tí gbogbo ń tábà fẹ́ ṣe nínú ẹ̀sìn tábà ti pè lẹ́sìn o wàlọ́ọ̀hì a lè dá mọ̀ lọ́dọ̀ ẹnìkankan àti látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam a ní ìdí làákàyè ẹnìkankan ní tábà ti pè ní ẹ̀sìn a ní ìdí àwọn bàbá kankan ní tábà ti pè ní ẹ̀sìn a ní ìdí pé a bá ṣe bá bá ṣe ń ṣe nìyí báwọn àgbàlagbà ṣe ń ṣe nìyí a ní ìdí nípa ọ̀rọ̀ ẹ̀sìn bóyá ni pé ń táwọn wákàkiri òun náà ni pé báwo ni anábì sallallahu alaihi wasallam báwo ló ṣe ṣe ohun tá à ń sọ yìí kì í ṣe káyà fi nǹkan kan gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹni pé tẹ bá lọ lè wo ọ̀rọ̀ ọ̀run tí mo sọ lẹ́ẹ̀kan yìí anabi sallallahu alaihi wasallam ìgbà tí ọlọ́run bá fi ọ̀rọ̀ pé aqimu ssalah ẹ máa gbérun dó inna ssalata kanat ala al-mu'minina kitaban mawquta torí pé ìrun tẹ orí yìí ìrun yẹn dandan ní kí mùsùlùmí ó kì í anabi wa sọ fáwọn yẹn pé sọlù kàmá ọrọ àìtùmú ni òsọlè anabi wa sọ fáwọn yẹn pé ẹwà o ẹwà o ẹ jẹ́ kí n kọ́ yín bẹ́ẹ̀ ṣe kí n o kódà anabi sọlọ sọlá níjọ́ kan anabi gun mímbàr gbà tó gun mímbàr ó wá dìde dúró everybody wá ń wo gbogbo àwọn sọ̀hábà wò ó wá ṣe tàkùrọ̀ ìṣòro àwọn ẹni tó gbọ́ sókè ó kéwú ó rùkú gbà tó rùkú tán ó wá gbé sókè níbi wọ́n wà rọra fẹsẹ̀ rìn wá sẹ́yìn díẹ̀ wọ́n wá forí kalẹ̀ nílẹ̀lẹ̀ gbà tó tún wáyá ó tún bọ́ sókè padà gbà tó ṣèyẹn tán ó tún rùkú ó kírun ó rùkú wọ́n wá forí kalẹ̀ nísàlẹ̀ gbà tó wáyá wá sálámà wọ́n tó báwọn yàn pé kì í ṣe kí mo ní kẹ́ máa kírun lórí mímbàrì o àmọ́ nǹkan tí mo fi kí báyìí òun náà ní pípẹ́ ẹ̀ bá a lè rí bí ànábi wa ni sọ́ọ̀lù kama ra'aytumuni usalli bí ni gàgá ṣe ń kírun yìí òun náà lè kẹ́ máa kí. bẹ́ẹ̀ náà ni kọ́dà iṣẹ́ hajj tí wọ́n ń ṣe ọlọ́run bá ó sọ kalẹ̀ pé walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabil olùwà ní ìní ọlọ́run mo ṣe hajj lè lọ ní dandan mo pàláṣẹ fún yín tẹ́ gbọ́dọ̀ ṣe ni àmúgbà tó yà lẹ́yìn sallallahu alaihi wasallam ògùdàn lọ sọ pé khudhu anni manasikakum ẹ wá ẹbí tí wọ́n kọ́ yín báwo lẹ́ẹ̀dì ṣe hajj yín anabi sallallahu alaihi wasallam ó ṣàlàyé bí wọ́n ti ṣe hajj fún àwọn sọ̀hábà rẹ̀ láti bẹ̀rẹ̀ dé ìparí bẹ́ẹ̀ ni gbogbo tó ní ń ṣe zakayọ ni anabi ṣàlàyé rẹ̀ fún wọn bákan náà ni àwọn gbígbà ni anabi ṣàlàyé rẹ̀ fún wọn bí ó ṣe bẹ̀rẹ̀ tó ṣe parí rẹ̀ so ẹnìkan kò ní àǹfààní kankan nínú ẹ̀sìn kó máa sọ pé òun ò ní ìdìbò lálẹ́ ìṣiṣẹ́ kódà tó bá ṣe àtikáàrù wàláhì àtikáàrù rẹ tó bá ṣe ó gbọ́dọ̀ ṣe bí Ànábì sallallahu alaihi wasallam ṣe sí eléyìí ni tí ò yé àwọn ènìyàn tó máa ń ṣe bí ẹni pé wọ́n máa wá ní ilé gẹ́gẹ́ bí àtakò látọ̀dọ̀ àwọn tó bá ń jẹ́ látọ̀dọ̀ àwọn súnà kí bóyá ni pé ìyẹn ó mọ̀ pé annahu rasulullahi ilayna ipò òun ni ntọ́lọ́wọ́ ọba rántí wa pé kó ṣàlàyé ẹ̀sìn fún wa ṣàlàyé fún wa a sì gbọ́dọ̀ gbà a gbọ́dọ̀ gbọ náà ní ojúṣe wa tí wọn bá gbà padà dára yẹn torí pé kíni ọlọ́wọ́ ló ń sọ fún anabi sallallahu alaihi wasallam pé jíkàwé yẹn jíkàmọ́ ò jíkàmọ́ bó ṣe jẹ́ sínú sọ́tọ̀ Al-Imran àyà thirty one olùwà sọ pé wà nàbí kúl sọ fún wọn pé in kuntum tuhibbuna Allah wa rasul in kuntum tuhibbuna Allah tó bá ṣe pé ẹ bá mọ̀ pé ẹ fẹ́ràn ọlọ́run tó bá pé lódodo lẹ fẹ́ràn ọlọ́run fattabi'uni èmi ni ẹ tẹ̀lé o ẹ tẹ̀lé ní ànábì ni ẹnìkan tó bá fẹ́ sin lọ́run ṣẹ̀gbọ́n tó bá fẹ́ lóun fẹ́ sin lọ́run lóun fẹ́ràn ọlọ́run ni. òun nífẹ̀ẹ́ ọlọ́run amóhùn lè rí ẹ̀sìn ọlọ́run ọba sìn àfi fattabi'uni ẹ tẹ̀lé ní ànábì sallallahu alaihi wasallam tí ẹ bá ti tẹ̀lé mi ìgbà yẹn náà lẹ́tọ̀ọ́ rí ọlọ́run ọba sìn wọn ni yuhbibkumullah tí ẹ bá ti ń tẹ̀lé mi ọlọ́run ọmọ fẹ́ràn yín wa yaghfir lakum ọlọ́run ó máa ṣàforíjì fún yín dhunubakum níbi àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ bá fẹ́ wallahu ghafurur ọlọ́run bá jẹ́ ọba aláforíjì ọjọ́ ọba tó máa ń kẹ́ni. ẹ wọ àyà tá a kà yìí ní Suratu Al Imran àyà thirty one yóò rí i pé ní tí anáṣọ lọ sọ́nà tọ́lọ̀ ń fi ẹnu ànábì ṣàlàyé níbi ọ̀rọ̀ yìí ó ní pé a lè rí ìfẹ́ ọlọ́run a lè rí ọlọ́run ọba sìn àfi kátólà ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá wọ́n mọ̀ pa ànábì ilẹ̀ ń tà ń tẹ̀lé òun gangan lẹ́nu tó ṣe pé ọmọ ànábì sallallahu alaihi wasallam ẹni tó ṣe pé tó bá ń bí ọ ó ṣe ẹni tí wọn náà ń tẹ̀lé ìsàn nábì ni sóò ni Muhammad sallallahu alayhi wa sallam tí wọn náà lè dáhùn pé á ah, òun ni kò mọ̀ pé ó ń ṣàbòsí pé rẹ̀ ní ara rẹ̀ torí ká alágbáyá lè ní í ṣe ẹ torí ká kíníkà lè ní í ṣe torí ká kíníkà lè ní í ṣe tó bí ó kú ṣe ń tó ń dákọ̀ yẹn sí ànábì ni tó ní bá ti rí pé á ah, kì í ṣe bẹ́ẹ̀ sí ànábì kan pé kò kí ṣe Muhammad rasulullah àdéhùn tó wà tó ṣe tó bí ilé wa sọ pa nẹ́bì ni púpà nẹ́bì ni ọ̀rọ̀ rẹ di méjì ìrìn tó tún dáràn tó bá wọn ní kì í sà kí ló tó ń tẹ̀lé so òun náà ni pé mùsùlùmí wọn kíyèsí ipe ànábì sallallahu alaihi àwọn olóyìn tá a máa ń tẹ̀lé ìyẹn ni ọmọ túmọ̀ sí pé èèyàn máa nẹ́bì so bákan náà ẹ jẹ́ ká túnmọ̀ lè wo ara mi máa nẹ́bì sallallahu alaihi wasallam oníkéèyàn mọ̀ pé ànábì yìí o kò kí ń sọmọ ọlọ́run ànábì yìí o

آية 50 سورة الأنعام قل وأنا والنبي قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون قل وأنا والنبي قل صفونا خلعي عيبوش جفونا sọ fún pé qul lakum indi khaza'inullah nǹkan pé mo ní pẹpẹ rẹ ọlọ́run àwọn arzikì ọlọ́run nǹkan kó dọ̀ mí lọ́wọ́ o nìkan ní fún yín o ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ lárídìkì rẹ̀ wà òun náà ní máa ń fún yàn pẹpẹ ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wà òun náà ní máa ń fún yàn kò sí lọ́dọ̀ tèmi. la aqulu lakum indi khaza'inullah kò sí pé ọ̀rọ̀ lọ́dọ̀ mi kò sí páàrùn kankan lọ́dọ̀ mi ìlú ẹni kankan lọ́wọ́ ìdẹ́nikẹ́nikẹ́ kan rárísì kí ìdẹ́nikẹ́nikẹ́ kan mọ̀ rí wala a'lamu al-ghaiba ní ìmọ̀ tí ó pamọ́ tó pamọ́ inú tí kò tí ì ṣẹlẹ̀ ní Ànábì sallallahu alaihi ọ̀má àti tọ́lọ́run bá bá sọ fún mi pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ wala aqulu lakum inni malakun ah ìsọ fún yín pé màláìkà mi mí o ìsọ fún yín pé màláìkà ni mí ẹ wá wò ànábì wa ń sọ ohun tó ń jẹ gẹ́gẹ́ báyẹn ní ń jẹ pé tó bá mọ̀ pé bá ànábì ṣe rí ni irú ènìyàn gẹ́gẹ́ lẹni tó ṣe pé àròfẹ nàbí yíyàwó ọmọ ànábì. in attabi'u illa ma yuha ilayya nítorí mi kàn ń ṣe tí ń tẹ̀lé wọn náà ní wá àyè tó lọ́wọ́ bàbá tí wọ́n sí ni bí kí n wá ṣàlàyé fún yín nípa ọ̀rọ̀ fún yín ẹnu tí mi wá ṣe náà nìyẹn o ẹ̀wọ̀n kan ẹni tó bá mọ anabi sallallahu alaihi wasallam yóò mọ̀ pé anabi yí ẹni tó gba wáhí wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá yóò fún wa. gbọ́mọ ìyá mi wọn náà kojú sí fojú òye ẹ̀sìn tó ń sìn ǹjẹ́ o lè rí ẹ̀sìn yẹn ṣopọ̀ pé anabi ló ṣe bẹ́ẹ̀ o bàbá alásọ̀fún fún tó tẹ kalẹ̀ tó mọ̀ ní òun retí pé anabi wà débẹ̀ wọ bàbá tó lóun jà skar tó mọ̀ pariwo ìyọ̀ ọlọ́wọ́n bá wọ bàbá àbí wọ ọ̀dọ́ àbí wọ ọmọ kékeré náà tó lò ń jòkó òun ṣe àtikáàrù tó mọ yẹnì tó mọ lòlò lórí pòun ṣe síkìrì wọ ọmọ ọ̀dọ́ àbí wọ ọmọ ìyá mi nínú ẹ̀sìn tó ṣe pé ìwọ náà ó lò fẹ́ súnmọ́ lọ́wọ́ ba ó mọ lò lè tilẹ̀kùn mọ́rí ó ní jáde ó ló ń fa àwọn aṣẹ́ kan ó fi di ẹni ọlọ́run bíìrì lọ́wọ́ ara rẹ pé ń jùlọ nàbì fún wa nínú nǹkan báyìí bí ká máa ṣe nínú ẹ̀sìn ẹni tó bá gbà pé ànábì sallallahu alaihi wasallam kó òun mọ ànábì lóòótọ́ òun sì mọ̀ pé jíṣẹ́ ọlọ́run ni wallahi ẹni yẹn yóò pé á nǹkan lè bá ti ní kámọ́ ṣe nígbà wọn gbà ọkọ̀ mbẹ́. ẹ wele yìí ọlọ́run bá tó ṣàlàyé rẹ̀ fún wa ní Suratul Nisa ike fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta ويسلموا تسليما ولواني فلا لواني أولوري بشيرو يمينيا وربك فقي أفي الله باربوا والنبي بلا فوا لا يؤمنون إيه لتجمو مني إيماني وزيتي إيه لتجمو إيماني جوكو منيو. حتى يحكموك فيما شجر بينهم أفكر جلقوا بول كتوان بانفاق kójú pé wà nábì ló máa jẹ́ ẹni tí ó máa ṣòpinya tí ó máa ṣèdájọ́ rẹ̀ láàrin wọn tó pé tó bá ti wí wọ́n yanjú ẹ̀ Allahu Akbar nígbà tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tẹ́ ẹ bá ń fa kínní kan nípa pé ní í ṣe pẹ̀lú àlámẹ̀rí ẹ̀sìn tó bá ti mú ẹ̀rí wá fún ọ níta níbi wí nìyí tọ́lọ̀ ń wí nìyí bá nàbí ṣe ń ṣe nìyí Allah ya'zim ẹ̀fín ojú kò jẹ́ òkè tọ́ ṣùgbọ́n ànábì náà ọlọ́run fún ẹ̀sìn rántí wa ó yẹ sọ́rọ́ nù. hatta yuhaqqimuka fima shajara bainahum nǹkan tó bá ń fà àti kí wọ́n juwọ́lẹ̀ fún ànábì kó ṣe pé ìwọ ànábì ló máa jẹ́ ìdájọ́ súnà ànábì ni wọ́n máa jẹ́ ìdájọ́ láàrin wọn irú ẹni yẹn áhùn lẹ́nu tí imáni fi jòkó sínú ẹni rẹ̀. ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت لأن بنا النبي صلى الله عليه وسلم تبوا دجف bákan náà ẹni pé tí súnà nẹ́bí tí wọ́n bá fi fún wọn ní ẹ̀rí tán kò tún ní máa rí ìnira nínú ẹ̀mí rẹ̀ pé á tí kìíní yìí rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ kò ní máa nílá láti gbà nǹkan yẹn. ويسلموا تسليما وعجوا لنيانيا irú ẹni tó bá rí rẹ̀ báyẹn òun gẹ̀gẹ́ lẹ́nu tí ó máa nẹ́bí sallallahu alaihi wasallam tí ó pé tó bá ti ní nǹkan yẹn bí wí eléyìí. Ah,

irú ẹni yẹn kò lẹ́ni tá a máa ń sọ pé ọmọ ànábì sallallahu alaihi wasallam àmọ́ kí wọ́n máa pariwo kí wọ́n kàn máa pariwo lásán sallallahu alaihi wasallam afẹ́ràn ànábì ìyẹn kọ́ o ní tí ń jẹ́ ìfẹ́ òun náà ni kí èèyàn máa tẹ̀lé ní tí ànábì sallallahu alaihi wasallam bá wà nítorí bá mú wa fún wa kí èèyàn máa tẹ̀lé kí èèyàn máa lò ó kí èèyàn pé èèyàn سنة الداعي حبه هذا محال في القياس بادع kí ọmọ ló fẹ́ràn ànábì kó o sì máa ya pa ìlànà rẹ̀ àá irọ́ lélẹ́yìí kọ́dà irọ́ tó kílẹ̀ tó fojú hàn ní لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع tó bá ṣe pé yẹn bá ní kí ànábì sallallahu alaihi wasallam lódodo ni ìyẹn máa tẹ̀lé tiẹ̀ ni yóò wù ọ́ tí pé bá ànábì sallallahu alaihi wasallam ṣe rí ní kí wọ́n náà rí ní sẹ́yìn wẹ̀wù ní kí wọn náà wọ̀ bí àwọn ìyàwó rẹ̀ ṣe ń múra ní kí wọn náà ṣe mọ káwọn ìyàwó tiẹ̀ náà ṣe máa múra àwọn ọmọbìnrin rẹ̀ bá ṣe ń múra yóò máa wọ́ bẹ̀ kí bẹ́ẹ̀ ni káwọn ò ṣe máa múra ilé mi ń jẹ́ pé ah ẹni tó nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ni àbẹ́ni tó sọ pé ń pariwo pé òun nífẹ̀ẹ́ ànábì wọn á òun sẹlẹbírẹ́tì ọjọ́ bí rẹ̀ fún wa olóhùn fẹ́ràn ànábì wọ́n sì wù ọ́ wọ́n wò ṣe sí wọ́n wò ṣe ìwà rẹ̀ ìṣẹ̀sìn rẹ̀ ìmójútó mọ̀lẹ́bí rẹ̀ ń jẹ́ gẹ́gẹ́ bí tànẹ́sọ̀ ọ̀làfọ́lá àwọn òṣèré rí kọ́ wa jẹ́ pé mọ̀lúdì ní tó wá tó máa wù láti máa ṣe torí pé mọ̀lúdì yẹn ìyapa ẹ̀sìn ìyapa sí tànẹ́sọ̀ ọ̀làfọ́lá mọ́ wa ni. ẹ wò lápẹjù ẹnìfẹ̀ẹ́ náà wọ àsìkò tó súnmọ́ wa yìí tí n fi mọ̀ pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tọ́ra rẹ̀ jẹ ẹ wò nífẹ̀ẹ́ wa là ń palẹ̀ mọ́ kalẹ̀ fún ọdún ta ló mú ọdún wá fún wa. so anẹ́bí sọ lọ́wọ́ sọ́lá ló mú wá fún wa tó bẹ́ẹ̀ náà ló ṣe wá padà wá rí gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa kó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam tó mú wa fún wa náà ni a máa ṣe tó léyìí ó ní kókó ẹlẹ́ẹ̀kejì ní abẹ́ nǹkan tá à ń pè ní ìmà yẹn ni pé al-ilmu tí sheikh muhammed abdulhaq tó ní pé ó di ọ̀ràn yẹn kí gbogbo akákọ̀lọ̀ lè mà ẹ̀rì ní ara kéèyàn máa nẹ́bí sallallahu alaihi wasallam òun ni kéèyàn ọmọ rí ànẹ́bí sallallahu alaihi wasallam yín ẹni tó ṣe pé òun ni mùsùlùmí ọ máa sìn ìka mọ̀ wá ní ànẹ́bí làwa ń tẹ̀lé ànẹ́bí làwa ń sìn lọ́nà ànẹ́bí là ń tẹ̀lé ni àbá ànẹ́bí kọ́ là ń sìn. bákan náà ara ń tàṣìmọ̀ pé èèyàn máa nẹ́bí mo kí wọn pé ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ò lè kún ìrẹ́ nínú ìṣòro ànẹ́bí ò ṣe ẹni tó máa kún ìrẹ́ nínú ìṣòro ọlọ́wọ́ bá lọ́ba tó máa ń yọ nínú ìṣòro ìlọba tó ṣe pé ipá rẹ̀ ká gbogbo nǹkan. Ànábì sallallahu alaihi wasallam ẹ̀dá omi ènìyàn ní bí kébi ti wá àmọ́ tó kẹ́ ìyàtọ̀ náà ni pé ọjọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá. tọ́ eléyìí ni kókó ẹlẹ́kejì lábẹ́ mọ̀ ẹlẹ́kẹta onídìí ma'rifatu dinil islam bil adilla oníkéèyàn ọmọ ẹ̀sìn téèyàn ń sìn pẹ̀lú ẹ̀rí ẹni tó bá mọ ẹ̀sìn tí ń sìn pẹ̀lú ẹ̀rí irú ẹni yẹn òun ẹni tó ní ìmọ̀ tó wọ́n jẹ́ ìpèníjà yẹn ni pé challenge tó ní agbára fún gbogbo ẹni tó bá ń ṣẹ̀sìn ọba tí ọ ṣe é wọ́n mọ̀ ẹ̀yà mi ẹni tó bá dúró lérí eléyìí pé ah gbogbo ohun tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni fún ogun tó bá ń dúró lórí ìfẹ́nu rí ẹnìyẹn ẹ padà rí pé dírà àdádálẹ̀ náà ni ó padà máa bá yí lọ́sàn-án lóru àmì tó ṣe pé wọ́n fẹ̀sìn rẹ̀ pẹ̀lú ẹ̀rí tó bá ní náfìlà kan bẹ yóò béèrè pé ẹlẹ́kùn ṣé ànábì sallallahu alaihi wasallam níbo ló ti ní káyàn irú ẹni yẹn ẹni tí ó ṣetán láti fẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tí ó gbé lórí ọlọ́run ọba ọlọ́run ọwọ́ tẹ̀ ọ́ ẹwọ gbogbo tá à ń ṣe nínú àlámọ̀ rẹ̀ ẹ̀sìn ìwòrán wákàtí máa lọ́ta ń kí ọmọ ènìyàn gbọ́dọ̀ mẹ́rí rẹ̀ àwẹ̀ tá à ń gbà ọgbọ́dọ̀ mọ́ hajj ìyẹn gbọ́dọ̀ mẹ́rí rẹ̀ kódà ní kí n sọ fún ọmọ ìyá mi tó ń lo hijabu tó ń lo niqabu tó ń lo síòkòtò rẹ̀ òtúlẹ̀ tó ń ní irungba gbogbo àwọn nǹkan míì tó jẹ́ àwọn nǹkan súnà tó ń ṣe àwẹ̀ ọjọ́ monday àwẹ̀ ọjọ́ thursday àwọn àyè ọmọlùbíyì wàláhì gbogbo ẹ̀ lẹ́nu yẹn gbọdọ̀ mẹ ẹ̀rí rẹ̀ kó yí ọ. ẹ̀rí wá ní níta ń pè lẹ́rìí òun náà ni ohun tó ṣe pé yóò wá láti inú alukur'an àbí láti inú hadith anabi sallallahu alayhi wa sallam yóò wá láti inú alukur'an àbí láti inú hadith anabi sallallahu alayhi wa sallam tá a bá ti rí nǹkan tá à ń ṣe nínú ọ̀kan nínú alukur'an àbí nínú hadith ká ti gbà pé nǹkan yẹn ẹ̀rí mu ó ti dẹ̀ sìn àmọ́ kí n yọ lónìí kò ní pé àá tí o ṣe pé tọ́ba tí tàbá ti rí inú kùránì à nígbà irú ẹni yẹn yóò ba ìsìláàmù jẹ́ tí ó pọ̀ gan-an ní tí ó bá yẹn ní ìsìláàmù ó pọ̀ náà ni àwọn afáfi ṣàlàyé náà ni rápẹ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam níbi ń sọ pé ìmíṣẹ́ ìmí Ànábì sallallahu alaihi wọ́n ní ọ̀tí kùránì wọ́n mí sílẹ̀ ọmọ àwọn Ànábì ni wọ́n fún mi ní alukùránì lẹ́yìn náà olúwa tún fún mi ní nǹkan tó tún rí bí Al-Qur'an gẹ́gẹ́ tó kí ni nǹkan yẹn náà ni hadith Nabi sallallahu alaihi wasallam náà ni súnà rẹ̀ súnà Nabi sallallahu alaihi wasallam òun ni ó ṣàlàyé yékéyéké lórí gbogbo tá a bá fẹ́ ṣe ìyẹn ni pété bá fẹ́ ṣèsìn ẹ̀rí ẹ̀sìn rẹ ọgbọ́dọ̀ máa wọ́n máa mi náà lè léyìn yẹn nìkan òfin ní dé ni ó máa da ẹ̀sìn rú lọ́wọ́ tó bá ti ń dúró Ah, rí pé ẹ̀sìn ẹ̀rí ẹ̀ńtẹ́ bá ń sọ fún mi yìí ẹ̀yìn ẹ̀rẹ́ rí ẹ̀ kọ́lá tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ni ẹni pé tí a dì sọ́kàn má ti gbà nǹkan kan má ti dì sọ́kàn àfi kó o rí pé o rí ẹ̀rí rẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àbò rí ẹ̀rí rẹ̀ láti nu alukur'an tí o bá ti rí láti nu alukur'an tó rí nu hadith anábì sallallahu alaihi wasallam kò yà mọ̀ pé á ah, nǹkan yìí kì í ṣe tí ẹ̀ wọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n kan náà ìgbà tó bá wá rí ẹ̀rí tán láti inú alukur'an àti hadith mọ́tàn dá gbọ́ yí báyẹn o lọ lè gbọ́ pé kí ni anabi sọ̀rọ̀ sọ́lá mú un fẹ́ ká bóòlù anabi ṣe ṣe kíní yìí bóòlù àwọn sàhábà bóòlù wọ́n ṣe practice kíní yìí ẹ̀wù lápẹ̀júwe nìsín níjọ́ kan lẹ́nu kan débi kan wọ́n bá bá àwọn èèyàn kan wọ́n bá fẹ́ kí wọn wọ́n bá ní tán اللهم أنت أمرتنا بدعائك ووعدتنا بإجابتك وقد دعوتنا كما أمرتنا ọ̀làmà nàwó láìláìlà tó bá bẹ̀rẹ̀ orin wọ́n bá ń kọ láìláìlà láǹkan tó kírun bàtán ṣe tán wọ́n ti láìláìlà wọ́n jójójójú tó ń bá ní ọlọ́wọ́kọ́rọ̀ bá bẹ̀rẹ̀ wọn ni wọ́n ní ẹni tó ń lágbọ́ yẹ ẹ̀sìn tó ń jó súnà lòun bá dé ló bá ń bi wọ́n pé à ìtẹ̀ ń ṣe yìí òun ò rírú ẹ̀rí wọn ni wa dhakara isma rabbihi fa salla ó ní ẹ̀rí ànábì dárúkọ ọlọ́wọ́ bá tán ó sì kírun wa dhakara isma rabbihi ọ̀dà kọ ọlọ́wọ́ bá rẹ̀ fa salla ó sì kírun sẹ́ni wọ́n wá bí wọ́n pé ẹ dàpọ̀ ẹ bá mi wá ibi tá nẹ́sọ̀ fúlàmù ti ṣe bẹ́ẹ̀ tó pé ó kírun tán ó dá síkìrì ó jójójójó ó sì yà ó sì kírun kò jọra wọn bẹ́ẹ̀ sì ni tí olúwa bá sọ níbi àyà yẹn ó yàtọ̀ gédégédé tí ní táwọn ọ̀nà lè gbọ́ yé sí bẹ́kẹ̀rẹ̀ sọ̀rọ̀ bì í olúwa bá darú anẹ́sọ̀rọ̀ sọ́lá ó ṣe àwọn àkàrà ẹni pé ní àwọn ẹ̀rìn wà bẹ́kẹ̀rẹ̀ sọ̀rọ̀ bì í sọ́lá wọ́n máa rántí ọlọ́wọ́n bá rẹ̀ ó sì máa ń kírun kì í ṣe pé bóyá wọ́n rántí ọlọ́wọ́n bá tán ó sì kírun ibi ìrántí ọlọ́run náà ni pé wọ́n ti zikiri ń ṣe láìláìlọ́lá so ní tó bá mú wa sọ pé láìláìlọ́lá ò ní ń ṣe ó mú ẹ̀rí wá fún wa pé òun lélẹ̀ yìí ohun tí mo ti lọ orí mi pé n ta bá fẹ́ pè lẹ́rìí àgbọn nínú Al-Qur'an àgbọn nínú àṣírí sàlẹ̀ sọ̀rọ̀ sálàm bákan náà àtún wá gbọ́ pé báwo ni Ànábì sallallahu alaihi wasallam báwo ló ṣe kọ́ àwọn sàhábà tó fi gbọ́ nǹkan yẹn yìí báwo ni wọ́n ṣe lò ó ẹnì kan dé lónìí kọ́ máa sọ fún ọ pé gbogbo bẹ́ẹ̀ dáa náà ní kúfúrú àwọn kan ní pé ọkọ bí ẹni yẹn títí sànẹ́bì lọ sọ báyìí sànẹ́bì lọ sọ bẹ́ẹ̀ ah tó bá ti ní sànẹ́bí ọ̀sọ́ bẹ́ẹ̀ kò yà jìnà sí tó bá ní bẹ́ẹ̀ kíní kan ní àlàyé kan ló wà ń di rẹ̀ àní sànẹ́bí ló wí jáde gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wí yìí wọ́n ti lọ́nà bí orí kí wọ́n mọ̀ pé ah, ẹ̀yìn fẹ́ gbé ọ̀nà ọ̀nà lẹ́nu bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ń sọ pé tọ̀ oríṣiríṣi ìdákúdá tí wọ́n ń dá kalẹ̀ kò sí tó sì ń dá kalẹ̀ ju pé ìyapa Ànábì sallallahu alaihi náà ni mo ń sún wọn débi ìdákalẹ̀ tó ń kálukú bá ń dúró ìpè ah, á máa rí ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run ọba kí n tó lè máa ṣẹ̀sìn sí bá a sìn tó bá kan náà màá rẹ́rìí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kí n tó lè máa ṣe nǹkan tí màá ṣe wallahi kódò kéré ju àdúrà àdúrà tí wọ́n fẹ́ ṣe ìyẹn gbọ́dọ̀ dún lérí bá anábì sallallahu alaihi wasallam bó ṣe ṣàdúrà ní kìsìbí ká ò lè pera yín jọ níbi tán ọ̀yà ẹ jẹ́ ká ya kùrán lera lọ́wọ́ níjọ́ làwọn sọ̀hábà náà ní kùkátà tí wọ́n ń kàwé lóde Qur'an àwọn sọ̀hábà ní kùkátà ni àbí ṣé nǹkan tó tóbi kò ṣẹlẹ̀ sí wọn ni eh, níjọ́ ni wọ́n kóra ọyàn náà ń kariwo eléyìí ṣùgbọ́n ní pé nǹkan yẹn tí wọ́n kí bá ń dá lójú pé ẹ̀sìn bá ní àdúrà wàhálà àfikọ́ wáyà rẹ̀ pé báwo la mẹ́sàn án lọ́wọ́ ọ̀dọ̀ sálàm báwo ni ṣe máa ń ṣe àdúrà báwo náà ni ojúṣe tí wọn ti mùsùlùmí gbọ́dọ̀ mọ eléyìí kó ṣe lọ ní wádìí pé á ah, báwo ni ṣe ṣe gẹ́gẹ́ tó fi jọ ti ànábì sallallahu alaihi wa alihi wa sallam tó eléyìí ni wọn túmọ̀ sí pé èèyàn mọ nǹkan tí èèyàn ń ṣe èèyàn ní mà sẹ́rí pé nínú tó ra ṣékùn ọmọdé abdul wahab al usul salasa tí à ń bá kíkà rẹ lọ òun náà ni pé à ń ka nǹkan àkọ́kọ́ tó jẹ́ dandan fún ẹni tó bá jẹ́ ọmọ mùsùlùmí kó mọ̀ òun náà ni al-ilm ìmọ̀ àwọn ní nǹkan mẹ́ta ní ìdẹ́lábẹ́ ìmọ̀ yìí òun náà ni ma'rifatullah kí wọ́n mọ lọ́rùn ma'rifatun nabiyyihi kí wọ́n máa nábì sallallahu alayhi wa sallam wa ma'rifatu dinil islam bil adilla kí wọ́n tún mọ ẹ̀sìn yẹn kó yé kẹ́sì islam ó yí ọ pẹ̀lú ẹ̀rí mọ́ṣẹ́sìn rẹ pẹ̀lú pé bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe ní islam kì í ṣe bẹ́ẹ̀ islam yìí ṣe pé mo bá ń lẹ̀ mọ́jọ kó nínú tẹ̀lé lọ láíláíláí islam ti di ẹ̀sìn tó pé wọ́n di rẹ̀ pẹ̀lú ẹ̀rí ni náà lọ́mọ fi ṣe tó wà bí ọlọ́run bá wa ta'ala kó ṣàfàánú wa kó ṣe wá lẹ́nu tí wọ́n máa wa láti kọ́ máa ṣe wàláhì ìjọba sọ kí nìkan fún ọmọ ìyá mi ẹni tó bá ń wádìí ẹ̀sìn rẹ̀ láti fi máa ṣe gẹ́gẹ́ bí irú àsìkò tá a ti ẹ̀wà yìí wàláhì yóò gba orúkọ kúkọ o yóò gba àwọn ìròyìn náà ni kí wọ́n já kọjú sí láti fẹ́ máa tẹ̀lé sọmọ bí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí wọ́n ṣàmú gbogbo wa dúró wà á tàn ṣe ìgbìyànjú ní ọ̀nà kan sí ọ̀nà kejì láti fẹ́ tẹ̀lé sínú ànábì sallallahu alaihi wasallam kọ́nà kọ́mọ́ ṣe àti àlékún ìmúdù tuntun fún wa sọ àwọn tí wọ́n gbé halqa yìí kalẹ̀ láti máa fi tànà ìmọ́lẹ̀ ànábì sallallahu alaihi tànà ìmọ́lẹ̀ Islam fún àwọn ènìyàn kọ́nà mọ́ ṣàbàwà sọ wọ́n ní ẹ̀sán rẹ̀ kọ́nà wà هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته